inú ádámù àti éfà dùn púpọ̀ nígbà tí wọ́n gbọ́ ìlérí ọlọ́run ó sọ fún wọn pé bó tilẹ̀ sí pé yóò pẹ́ púpọ̀ kí ọmọ náà bí ẹ̀yin àti àwọn ọmọ yín bẹ bá ṣe nǹkan tí òun ọlọ́run ó sọ pé kẹ́ ẹ ṣe ẹ ò ní àlàáfíà tòótọ́ àti ìbàlẹ̀ àyà yìí bí ẹ bá ṣe nǹkan náà tóun ní kẹ́ ẹ ṣe ọlọ́run wá sọ fún wọn pé wọ́n lè máa pa ọmọ àgùntàn nígbà tí wọ́n bá pa ọmọ àgùntàn yìí kí wọ́n ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ yìí ò lágbára láti ṣe nǹkan kan ṣùgbọ́n ọlọ́run ní bóun bá ti rí ẹ̀jẹ̀ náà òun ó máa rántí Jésù Kristi àti ẹbọ tí ń bọ̀ wá rú tí ẹ fi èyí ṣe àkàwé rẹ̀ ná tẹ̀ ń fi ṣe àpẹẹrẹ rẹ̀ lẹ́yìn ọdún púpọ̀ ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ a bí i nítòótọ́ gẹ́gẹ́ bí ọmọ kékeré ó dàgbà ó sì fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ẹ̀dá pátá òun náà nínú àánú àti ìfẹ́ ńlá rẹ̀ ó gbà pé kí àwọn ènìyàn búburú kápá òun nítorí pé nígbòsí àkú nítorí pé iṣẹ́ ọlọ́run ó tún ní agbára láti tún lè gba ẹ̀mí rẹ̀ padà ó wà láàyè nísìn ó sì wù ọlọ́run sọ fún wa yìí pé nígbà tí jésù kristi ti kú yìí ó ṣe ẹbọ tó pé pátápátá tó náà kò tún sí ẹbọ mìíràn kò sí ètùtù mìíràn fún àwa ẹlẹ́ṣẹ̀ mọ́ bí a bá sì gba ẹ̀jẹ̀ jésù kristi tá a gba jésù kristi gbọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ló tó fún ìdáríjẹ̀ṣẹ̀ wa. ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò gbọ́ ìhìn rere yìí rí wọn ò mọ iyì ikú tí jésù kristi kú àti ẹbọ tó ti á rú fún wa ẹbọ rẹ̀ nìkan ṣo pé bẹ́ẹ̀ bá sì fẹ́ rí ìgbàlà ẹni tẹ́ láti gbà náà òun ni jésù kristi ẹni tó wá ru ẹbọ yìí fún wa tó fi ara rẹ̀ rúbọ fún wa nítorí èyí a mọ̀ pé bí wọ́n bá fi báyìí kú láì rí ìròyìn pípadà ọlọ́run ò ní dáríjì wọn ṣùgbọ́n torí kẹ́lẹ́ bá gbọ́ ìròyìn yìí kẹ́lẹ́ gbọ́ ìhìn rere yìí ni ọlọ́run fi rán jésù kristi wá lọ́lọ́run sì rán iṣẹ́ yìí sí yín lónìí yìí kẹ́lẹ́ yí padà ọlọ́run sọ wípé ká yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo ká yé ẹbọ míì rú nítorí pé nípa ikú jésù àti ẹbọ tó rú fún wa a ti san gbogbo gbèsè ẹ̀ṣẹ̀ tá a ti jẹ ọlọ́run sọ pé ká gbogbo ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ ká kọ mìíràn sílẹ̀ ká jésù kristi nìkan ṣoṣo gbọ́ òun ó sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá yí kò ha tó. nígbà tí mo rí àgbélébù nígbà tí mo rí àgbélébù. ṣàánú yá mi o. mo sún sún sún sún ẹ̀jàre mo bomi jẹ mu. mo sún sún sún sún ẹ̀jàre mo bomi jẹ mu. níbi tá a kan olùgbàlà ẹnu